الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن لفي وكاكري بتأتي الدواء أكيوا كابو سوري تويتوين فقه الإسلام إتوكون إتوكون تأتي ما أقبوا واسيوني بيه لتنو فضيلة الشيخ Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùl Islam tòní kọ́lọ́hún ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. ipe lágbájá lè fẹ́ fún iṣẹ́ ń tẹ́tẹ́ ni ọlọ́run ó fi ìkórìíra rẹ sẹ́mi àwọn èèyàn ó àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ rẹ mọ́ tí wọ́n bá sì nífẹ̀ẹ́ yàn mọ́ ayé èèyàn ti parí nù jàmá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wọ́sọ́dù anzikiri ńlá ọlọ́ni èyí tó wá ga jù ni pé yóò mú yín gbàgbé ọlọ́run èèyàn ní máa mutí kó ní imán anábì ní láà yẹ́zìnì záàni wọ́wọ́ mọ́mìn ẹni tí ń sèṣìn náà lọ́wọ́ kò sí imán nílá rẹ̀ wọ́lá yẹ́sọ̀rọ̀bù ṣáàrìbù wọ́wọ́ mọ́mìn ẹni tí ń mutí kò sí imán nílá ọlọ́run bá ní tẹ́tí àtọ́tí yóò mú yín gbàgbé ọlọ́run tọ́wà tó ti gbàgbé ara rẹ lọ wípé a èló ní jẹlé ní a tí nọ́mbà mi bá jáde rànlẹ́ a owó dé mo ti bọ́ sínú ọlá ṣé ń kírun náà nọjà má kètí ìrówó yẹn o ìrún ti bàjẹ́ ọwọ́ atatẹ́tẹ́ ọwọ́ ajẹ ìrún tí ó kì í jọ òun títí tó wọ̀nyí tán ìkíkùkì ni ọlọ́run bá ní yóò gbé yín gbàgbé ọlọ́run wà á ní sọ́lá kódà ẹ̀ ní rírun kí mọ́ tẹ́ bá ti mutí tẹ̀ ń ta tẹ́tẹ́ ẹ̀ máa yá mi ọlọ́wọ́n bá ní wà á ti ọlá wà á ti rọ̀ṣọ́là ẹ wá tẹ̀lé mi ẹ tẹ̀lé ànábì kí ni ọlọ́run sọ fún wa ẹ gbọ́n tí ń sọ ẹ tẹ̀lé mi ebe mi mọ̀ dá yín ìtẹ́ ń ṣe wọn ò dáa fún yín kò sóore ń bẹ̀ fún yín ẹ tẹ̀lé mi ẹ sì tẹ̀lé sunna ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú tọ́lọ́mù tó sọ náà ayà ni wọ́n ní wàhálàrù ẹ sọ̀rọ̀ yín ẹ sọ̀rọ̀ yín tí wọ́n bá ń kìlọ̀ fún yàn sọ̀rọ̀ ẹ má bayé ẹ jẹ́ má bayé ara ẹ jẹ́ ọlọ́wọ́n bá ní fàyín tàwọn lẹ́yìn tó ń fa alamu annama ala rasulina al-balagul mubin tẹ́ bá wá lẹ̀ ní gbọ́ ẹ máa ń so ọlọ́wọ́n mọ̀jà sí àbámanú ayé wa o ẹ̀rí alákọ̀ọ́kọ́ ní nínú alukuraani tó gbégi lé ọtí àti tẹ́tẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì eléyìí wà nù bákàrà quran two aya two two zero two hundred and sí kuraani rẹ̀ translated yẹn àbílẹ̀rẹ̀ fóònù ẹ̀ náà ni gbogbo ń dáhàfà mi máa wá ń wí fún ọ lérí ọtí ọkàn máa gbọ́ sẹ́yìn etí ni aláàní ká máa ṣe nǹkan ẹ̀ ń pé alẹ́ fi sọ̀gùn òwòsàn náà rọ́ o máa jẹ́ aláàláwọ̀ ṣèfà àkúnfí máa rọ́ máa alaykum ọlọ́run bá ní nǹkan tí mo ní kẹ́ ẹ má débẹ̀ ẹ̀yìn ní fi wòsàn yín síbẹ̀ ebí mo ní ẹ má débẹ̀ aburú kan sì wà ń bẹ̀ mo fi sọ bẹ́ẹ̀ yín wàá fi wòsàn sínú aburú fún yín ọlọ́wọ́n bá ní yasalunaka anil khamri wal maisiri wọ́n ń bọ̀ wá bè wà nábì nípa ọtí àti tẹ́tẹ́ kúlí fi hìmá ismun kabir sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ ńlá lọ́wọ́ ń bẹ o áyà yìí ló sọ̀kalẹ̀ kíta alákọ̀ọ́kọ́ yẹn tó sọ̀kalẹ̀ wa manafi'u linnas àmọ́ wọ́n rò pa àǹfààní ń bẹ ń bẹ fáwọn ẹ̀ mà àǹfààní yẹn nígbà wọ́n bá ta ọtí a ní ẹni nǹkan ọ̀dàkọ̀dà mo akọkọ àkọ́kọ́ mo ẹ̀kejì mo ẹ̀kẹta ní ọmọ èèyàn rò pé àǹfààní bẹ́ẹ̀ fún un ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá fẹ́ mú ti ń gbádùn rẹ̀ nì ti mú lọ́wọ́ nì ni Jamaa. ọlọ́wọ́n bá ní wọn mọ̀ náà fi wuli nurse kámọ́ sí àwọn ó ọlọ́run bá ní wọ́n ìsìmóhùnmá ọlọ́run bá ní ẹ̀ṣẹ̀ ẹ̀bẹ̀ akébàdàn mi nàfà ìhìnmá ó tóbi ju àǹfààní tẹ́yìn rò pé ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń rí ń bẹ̀ lọ bẹ́ẹ̀ bá ń tọ́ tí ó lè lówó bẹ́ẹ̀ bá sì ń ta tẹ́tẹ́ ó lè kọ́lé ọlọ́run ọba ní kò sáǹfààní ń bẹ̀ fún yín láyé ń bí àti lọ́run onítẹ́tí ọ sàbámà ọmọ tí ọ sàbámà bẹ́ẹ̀ bá ti lẹ́nìkan nínú ẹbí yín ti ń ṣèkan nínú méjèèjì ẹ ti ní pírọ́bùlẹ́mù nínú ẹbí o ẹ máa wá ó ti ní fáírọ́ọ̀sì nu ẹ̀wà níjẹ́ kọ́ràn ẹ máa pò òun náà sí family meeting yìí pé brother Rashid ní sunday tí ń bọ̀ gbogbo ẹbí fẹ́ rí yín aníkélódé àní abadébẹ̀ a máa sọ gbogbo ẹbí brother Rashid mutí alájà kàfáyà òun náà ń ta tẹ́tẹ́ nítorí pé tẹ́ ẹ mọ̀ pé tí àṣírí ẹ̀ bá fẹ́ tú tí láńlọ́ọ̀dù bá lóun lè kó lé ẹ pè meeting àbí bọ́bá rẹ̀ ẹ pè meeting bọ́bá wà lọ́sibítù ẹ pè meeting nígbà tẹ́ ẹ̀ ń ti ràn lọ́wọ́ káàárẹ̀ ọmọ ṣèkéré ọmọ dàrú yẹn kọ́mọ jìyà ọ̀run náà ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ ràn án lọ́wọ́ ní eré rẹ̀ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa alimẹ́sìrò ẹ̀rí tẹ́tẹ́ akásùmá lẹ́gẹ́rì bí yusru wa suhula nìgẹ́rì kádín wàlà ta'adil àwọn afáà ní tẹ́tẹ́ kákan rí owó fàánà níjẹ́bẹ̀ ní rọrùn láì ṣe wàhálà ìtì máa ń pè ọ̀pọ̀lọpọ̀ tẹ́tẹ́ lè ní ọwọ́ ajé oríṣiríṣi tẹ́tẹ́ tá a máa ń ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ jàmá òun náà ni tẹ́tẹ́ èyí tá a máa ń tẹ láàrin àwọn ọ̀rẹ́ àti ọ̀rẹ́ lẹ́yìn náà yóò tún kú ń bẹ̀ yóò di ìtàǹtà nínú síríìtì lẹ́yìn náà yóò kú ń yóò lè tá máa ń ta ní bus stop lẹ́yìn náà èèyàn wa kọrí lọ etí omi lájà yóò wá gbé briefcase pẹ̀lú dollars tó kúnnú briefcase yẹn 100 million 200 hundred million yóò lè fi ta tẹ́tẹ́ wọ́n ní inú rẹ̀ dùn bọ̀ o inú rẹ̀ bàjẹ́ bọ̀ o èsè ni ọlọ́ àwọn kiosk kiosk kiosk oníkọ́lọ̀ green oníkọ́lọ̀ red wọ́n sì gbé engine síwájú ẹ̀ oní calculator àbí iná ń pokọ̀ ẹ̀ calculator náà ni ẹ̀ oní àníyàn calculator fún lótò. bí kèfèrí bá ń bẹ wájú ike tí wọ́n ń gbé kalẹ̀ ńkọ́lọ̀ rẹ̀ dìhun kódà fún ọmọláyé tí mùsùlùmí bá wá jẹ́ pé mùsùlùmí ló ń bẹ la ilaha illallah àdáwò tó bá wọn pọ̀ ìpèsè bí wọ́n pèrè mùsùlùmí tí wọ́n ní kuran lè tí bá bá ti ọ̀kọ́ ní kuran irú kéwò ni wọ́n kí àáfàá wo ló kọ́ ń kéwò tó fi wá kọ́ ń kéwò débi pé ọ̀mọ̀ pé tẹ́tẹ́ sí kí ni tẹ́tẹ́ ọ̀dá ọkàn tí wọ́n wá sun rárá láti lọrin báyìí tí wọ́n wá báyìí ẹ tí wọ́n ń kọrin báyìí tí olóhùn ṣe wá sí i níjọ́ tó pàdé bàbá ìyàwó bàbá ìtọ̀hún ìyàwó bàbá ìjẹ̀bú ó sì sọ fún un pé tọ́ seven direct ten direct èmi náà gba tèmi náà o àwọn àǹfààní wọ́n ti sáyìn wọ́n ti sáyìn fún ṣèitán ipò tóun wà náà ni pé òun ló jogún ànábì àti quran kó dìfẹ́ǹdì sẹ̀ríà kó dìfẹ́ǹdì quran kó wá sọ ń tà ànábì sọ nítorí pé àlè wúlò àmọ́ wàrà sátìl àǹbíyà àwọn àfáà ni wọ́n rólé ànábì kí ni wọ́n jogún wọ́n jogún mà ìmọ̀ yẹn lẹ́yẹ kọ́kọ́ ìyàwó bàbá àjẹ̀bú pé ìyàwó bàbá àjẹ̀bú ọlọ́run kẹ́ wá bílẹ̀ ní ìtẹ̀sí ní owó tòun ni ó sì ti sọ ó ní ẹ̀yin olórin yìí lé èmi náà lẹ́ẹ̀ máa pè èmi náà mọ́jọ yín sídìí yín lọ́wọ́ ara sínú ilé lọ́lọ́ òfin ṣe fọ́ọ̀nù yóò da ọpọlọ àwọn ọmọ rẹ rú. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ìran tẹ́tẹ́ ọ̀rọ̀ tẹ́tẹ́ ọ̀là wá lóògùn rárá káwọn mẹ́wàá ó dáwó káwọn méjì ó kó káwọn méjì ó dáwó kẹ́nìkan ó kó anábíwá Muhammad sallam anábìrin man halafa minkum faqala fi halfihi billata wal uzza nínú riwaya mi billata anábì sallallahu alayhi wa sallam anábì ní ẹnì kọ̀ọ̀kan ní tí ẹ bá fi lè búra tẹ wá lè búra pẹ̀lú láta láta ni ọ̀kan nínú àwọn òrìṣà tó wà ní maka fàlìyẹ́kùlì la ilaha illallah tọ́ba kà bọ́ sí yín lẹ́nu bí mùsùlùmí náà tó ti di alùsùn náà tọ́kàn ní é pàrìpàrà ṣe mọ̀ pé ọkàn bọ́ sí lẹ́nu ni tó bá ti bọ́ sí yín lẹ́nu bẹ́ẹ̀ tí láàtà bọ́ sí yín lẹ́nu níbẹ̀ fẹ́ búra ẹ̀yà ni la ilaha illallah bẹ́ẹ̀ bá ti wí ọlọ́run sì pa ìsẹ̀yìn rẹ fún yín. anábì ni wọ́n máa ń kọ́ lálẹ́ sọ ibì ẹni bá wá sọ fọ́ọ̀mù ayá rẹ̀ ó ní ta'al wambi ukọ̀ mìíràn ká fàlìyàtà sadak wambi diájọ bẹ́ẹ̀tì diájọ tatẹ́tẹ́ káwọn ẹni tí yọ jẹ ń wó wá èmi náà fowó lẹ̀ kájọ ṣe nǹkan báyìí ọkàn sọ lásán ànábì ni bó ṣe sọ̀hún kò wá padà ta tẹ́tẹ́ mọ́ ànábì ni ọlọ́run ti ń bínú sí i nítorí ọlọ́run fi ní bínú sí i mọ́ ni pé lẹ́yìn ìgbà tó ti sọ́ọ̀nù ni kó lè ṣe sàrà. ọbọ̀tẹ́lá fọ́jú ti ń bọ̀ ó fún ten thousand bó lórí àfa sàrà tó ní màlágbà á ní mọ̀ sọ̀sọ̀ kú sọ lánàá ni kí lọ wá sọ wọn kàn fún bẹ́ẹ̀ nìkan ṣeré pé jájọ bẹ́ẹ̀tì nígbà tẹni tí ò padà ta tẹ́tẹ́ mọ́tá ní kó lè ṣe sàrà sàárà máa ń pẹ̀sẹ̀ rẹ ni ó ti sẹ̀ mí bó bá wá padà wá ta ayé ti wá bàjẹ́ lọ́dọ̀ ọlọ ìran tẹ́tẹ́ eréṣiríṣi àwọn tẹ́tẹ́ kan bẹ tọ́jú pé alimẹ́yẹ sọ̀rọ̀ fẹ́lẹ́ musabaka ọ̀tẹ̀ musabaka ò ní kájọ máa ṣe eré ìje competition kẹ́nìkan kó hundred thousand kalẹ̀ kẹ́nìkan náà kó hundred thousand kalẹ̀ ìpè afẹ́mẹ́ni tí yóò sáré dé ọ̀hún yẹn ẹni bá kọ́kọ́ débẹ̀ yóò gba two hundred thousand yóò máa lọlé tọ̀hún sáré eléyìí ń sáré bí ó ṣe lu eléyìí jìbìtì tọ̀hún náà ń sáré bóun náà ṣe lu ẹnì kejì òun náà jìbìtì kí làwọn méjèèjì jama eléyìí wá sáré ó gba two hundred eléyìí sáré ó tún lù sí hundred thousand sílẹ̀ yìí ní di àyà di àdéhùn fún yàn kéèyàn tó mọ̀ pé àìpé orí ní ṣe kí ni ní ń jẹ́ bẹ́ẹ̀ kọlọmọdé rí wàrú jama ẹyọ ọmọ ìyá mi nínú ẹsìn wa tẹ́tẹ́ wọ́n ní ẹnìkan ó dunnú ẹnìkan ó ṣe kí ni ẹnìkan ó banújẹ́ ẹnìkan ó jèrè lójú ara rẹ̀ bí ó ṣe jèrè náà torí kò jẹ́ torí ọlọ́run sún wàhálà àti ẹ̀ síwájú ni two hundred thousand yẹn òun náà padà fi ta ó di é tí wọ́n gba three hundred thousand lọ́wọ́ ẹ̀ yóò fi dí tàná gbogbo onítẹ́tẹ́ kọ́ rántí pé èyí tóun bá ta lọ́tọ̀tún la òun ò fi dítè níní ẹ gbọ́ jẹba èyí tí òun gbà lénìí ọjọ́ tí wọ́n gbà ó ti dí kan lénìí torí ẹlòmíràn ta tẹ́tẹ́ pẹ̀lú owó díẹ̀ yóò sì jẹ níjọ́ tí wọ́n bá jẹ òun odidi ilé rẹ̀ ni wọ́n ṣe kíni ni wọ́n jẹ àyèmẹ́yà wọn tí ò ní lélẹ́rí mọ́ nítorí tẹ́tẹ́ jẹba ẹlòmíì ò ní káńdì mọ́ nítorí tẹ́tẹ́ ẹlòmíì ò ní owó mọ́ nítorí tẹ́tẹ́ nínú àwọn ìran tẹ́tẹ́ òun náà ni ìran kama máa ṣe competition ẹlòmílẹ̀ ní ọ̀yá búrẹ́dì búrẹ́dì loaf búrẹ́dì ńlá gbangba ni èlò wọn ń tajà mọ́ ó ní three fifty three hundred ni ẹ ẹ wà ní ọ̀yá ọmọ ọdún méjìlá ni àwọn méjèèjì ẹ wo bíkùn rẹ̀ ṣe tó ẹ wo tó fẹ́ jẹ wọ́n wà ní ọ̀yá gba one thousand èmi náà mú one thousand lẹ̀ ẹni bá kọ́kọ́ jẹ búrẹ́dì yìí tán wọn ò ní mọ mi o òun ní ọgbà two thousand jẹ̀mọ́ wọ́n ti wúlò wúrò wúrò wúrò ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn míì àmàlà ní jẹ̀mọ́ àmàlà wọ́n ó bu àmàlà ìṣubú mẹ́jọ wọ́n sì kọ́ sójú kan kò kì í ṣe pé àmàlà ló jẹ ó jalè ni àbí mi ìwájú àmàlà àmàlà mélòó lè yẹn máa jẹ ó fẹ́ jalè ó di yóò wọ́n wájọ bẹ́ẹ̀tì ẹni bá wá yára tọ́bọ̀ wá jẹ àmàlà èèyàn mẹ́jọ tán jàmá sẹ́mi pé ó ti dá àárẹ̀ burúkú kan sínú ara rẹ̀ léyìí tó pé wàláyì twenty thousand olóṣèlú kínní kò lè ràn onítẹ̀tẹ̀ ń ti wàhálà síwájú ni. àwọn afá wa wọ́n ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni àmàlà ìdá wọ́n ní tẹ́tẹ́ lérí ntí ọjà àlàálì ẹ̀ṣẹ̀ ni bí àmàlà àti búrẹ́dì tá a sọ́n bọ́bá wa jẹ́ pé ọtí ni àbí arábìnrin yìí tó lè súnmọ́ lẹ́ẹ̀mẹjọ tó bá tó wá jẹ́ ẹ̀ṣẹ̀ ni fahaza ashina eléyìí tó wá burú jáì ó náà sì lọ láwùjọ wa a ní ìgò ọtí ni mẹ́ta ìgò tìrìtìrì mẹ́ta ńláńlá ọ̀ya ẹni bá kọ́kọ́ mu tán eré burúkú ni àwọn tí wọ́n ń ṣe ń ṣe ó tún wá ọ̀tà tẹ́tẹ́ ó tún ṣe kí ni ó tún mutí ó tún dẹ́ṣẹ̀ ẹ̀rí competition yìí tí ò sí tẹ́tẹ́ ń bẹ̀ òun náà ni competition yìí tó jẹ́ pé ẹnìkan ṣoṣo mo ní jájọ sáré débẹ̀ yẹn tí n bá ti wá ṣáájú rẹ̀ kò sí nǹkan kan tí ń fọ̀n àmọ́ tí ọba ti ṣáájú mi ń fọ̀n fóònù mi ẹnìkan ló fi nǹkan lẹ̀ ẹnìkejì ò ṣe kí òun ò fi eléyìí ni ó fi ṣe lákínni nígbà ó sì ṣáájú ẹ̀ dé ibẹ̀ fóònù rẹ̀ ṣe kí kò gbọ́dọ̀ banújẹ́ torí ó bùn ni àmọ́ tó bá dẹ́gbà àwọn méjèèjì ni wọ́n jọ fi fóònù ńlẹ̀ tẹ́nìkan wà á kó fóònù méjèèjì nígbẹ̀yìn ìrìn àjò wọn kí ni wọ́n ń ṣe ń jẹ máa tẹ́tẹ́ wọn ta yẹn. àwọn bàbá wa tó jókòó lẹ́yìn ní bá ní àwọn fún wa ní ọ̀kadà kan káwọn ọmọ yìí kan bá wa ka kura ẹni bá máa ka nu wọn ẹgbọ́ kadà fún bí ọba lè gùn kó gbé e fún bàmí tiẹ̀ káwọn ọmọ fi ṣe kí ni fi wá jẹ àwọn ọmọ yẹn wọ́n ń ka Quran kálukú sáwọn wọ́n fi ṣe wọ́n ní akin ẹni wá rí kàdáadá nù wọn àwa fún lọ́kadà tẹ́tẹ́ kàn jàmá ẹni yẹn torí pé àwọn ọmọ yẹn wọn ò kankan láàrin ara wọn dépò tá a pè áà ah, dádì owó tá a dá Ibrahim lọ padà kó gbogbo wọn kó lówó ẹnìkan ló gbé owó kalẹ̀ eléyìí ṣe tẹ́tẹ́ o kọ́mọ́dọ̀rọ̀ rú o ìgbé yẹn ń ṣe musabaka Quran àwọn ọmọ wa ń díje wọn wá jọ ń lòun nùn tẹ́tẹ́ kan jẹ́mà àmọ́ tẹ bá ní gbogbo ọmọ kọ̀ọ̀kan ọlọ́run níjà àmọ́rú ẹ̀ àwọn àfáà ní asan five thousand Quran competition Quran competition àwọn ọmọ wa dá five thousand bàbá rẹ̀ wá ń pè ẹ̀yin mélòó ní ọlọ́run ah, fifty làwọn bàbá wa fojú ka kílẹ̀tì five thousand lọ́nà ọ̀nà fifty èló nu jẹ́mà two hundred and fifty thousand ah ìwọ̀n pè Ibrahim múra o kọ́ ọ̀ka kìíní kọjá o gbogbo tẹ̀dídú rẹ ni kó pé o ó sì wàá ka bẹ́ẹ̀ lóòótọ́ ọwọ́ kó five thousand yókù ẹ̀jọ tẹ́tẹ́ nídìí alukurani èyí ó sì wọ̀ náà ẹ̀fìn ní àwọn afáà ń kíwàsá kèsì ipò gbogbo àwọn tó bá fẹ́ gbé koran competition kalẹ̀ oyè ata fọ́ọ̀mù ata kìíní ìjà pé fọ́ọ̀mù oyè kamara ẹ̀ fún wọn fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́ nítorí owó fọ́ọ̀mù tá a wí iná jàmáà ń gbọ́ bá ṣàjọ dáadáa ẹ̀wọ̀n gbẹ̀rẹ̀ ṣe kòránì competition ẹ lè bá ẹnìkan náà tọ́lọ́ ń kẹ́ wọ́n sì tẹ fọ́ọ̀mù fún yín wọ́n sì gbà lọ́fẹ̀ẹ́ ẹ sì gbẹ́bùn kalẹ̀ fún ọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rín tẹ́tẹ́ náà tún wà nínú àwọn nǹkan tá à ń rà eléyìí sí supermarket eléyìí náà sí supermarket àwọn méjì jọ ń ta oúnjẹ wọ́n jọ ń ta nǹkan jíjẹ mímu wọ́n wá gbé ọ̀kadà síwájú supermarket eléyìí níbo lẹ́yìn máa ń lọ jẹ̀mọ́ níbo lẹ́yìn níta fẹ́ ra wà ń bí náà jẹ̀mọ́ àbí kí ló mú yín wọ bí torí ọ̀kadà wọ́n wà ní tọ́ba dìgbẹ̀yìn oṣù àbí gbẹ̀yìn ọdún bẹ́ẹ̀ bá ti ń ra kankan ó ní pépà pélébé kan tẹ́ máa já sínú kòtò sí ààyè kan bọ́ọ̀sì kan tí wọ́n gbélẹ̀ tọ́ba dìgbẹ̀yìn ọdún ẹni wọ́n bá ti wá mú ń bẹ̀ wọ́n kàn mẹ́nìkan náà ni ẹnìyẹn lọ́jẹ́ ọ̀kadà tẹ́tẹ́ ni jàmá o baba seko zemin wọ́n ní ojúlówó tẹ́tẹ́ nìyẹn alákọ̀ọ́kọ́ ni pé kìí ṣe pé súwìtì tó lè ra àwọn àníyàn súwìtì lọ́dà ọ̀fẹ́ ní pépà nínú kótó ní kó lè jẹ́ ọ̀kadà tọ̀hún náà tọ̀hún náà wá ra bisikíìtì bisikíìtì wọ́n ń ta aládùúgbò ẹ̀ ẹ tó máa wá kó bá ọjà ẹnìkejì tó wọ́n ró ra ọ̀kadà bójú Islam ní tẹ́tẹ́ oríire ní ìmúni eh, oríire àti tẹ́tẹ́ tí wọ́n lọ papọ̀ ọba ti ní tọ́tẹ́ rí ibú kọ nìkan máa ọbẹ̀ lọ́n kọ́lọ́n ká gún èlérí rẹ kọ́ lọ papọ̀ jàmá oríire àti tẹ́tẹ́ kọ́ lọ papọ̀ tẹ́tẹ́ orí burúkú ni oríire ọ̀tọ̀ àwọn àfa wa wọ́n ní kòtò oríire yìí ká má pè kòtò oríire má kòtò orí burúkú ní kọ́lọ́ bá wọn ṣe ẹ̀yọ́ ni wọ́n wà da mọ́tò góńgóló mọ́tò mi lè tóbi àwọn máa sáré wọ́n máa sáré káàkiri wọ́n ní nínú ẹ̀jẹ̀ máa nínú àwọn tẹ́tẹ́ tá a wí òun náà ni alimẹ́sirú fil ìsìláhìyàt insurance insurance aa ọmọ ìyá àwọn òyìnbó wọ́n sì kun agọ̀ wọ́n sì kun lọ́dà wọ́n wá pè ní insurance wọ́n ní insurance company ọmọ ìyá ilẹ̀ kéwú kẹ́ ẹ mọ́ kó sọ́wọ́ ìbò èèyàn gbọ́dọ̀ kéwógó tó ń gọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ gọ̀ àwọn èègọ̀ ọwọ́ lọ́bẹ̀ ó lè gba fọ́ọ̀mù ọwọ́ sọ pé kán bọ́ ìṣọ́ bó náà ń pè mọ́tò rẹ̀ ọwọ́ fi ọwọ́ ń dá ten thousand lóṣooṣù lọ́dún èlò lówó rẹ̀ dáhùn ó di one twenty thousand àníyàn tó fi lọ àníyàn kí ni àníyàn pé tí mọ́tò rẹ bá bàjẹ́ mọ́tò two point five yẹn kí wọ́n eh, bọ̀ fi five hundred thousand tún ṣe èló ni wọ́n dá one twenty èló lọ fẹ́ gbà five hundred thousand adigunjalè ni wọ́n ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kàwé kọ́ má kàkàkùkà o sórí one twenty thousand yẹn owó ní ilé ìyá rẹ tó já ń lókè bọ́ bá lọ lè fi bò òjò ní pamọ́ o sórí bàbá rẹ tó jẹ pé owó ilé rẹ ti tán kó o lè fowó nìsan ó sì pè rẹ ọ̀kan náà àwọn ẹbí yín tí ò ríṣẹ́ kó o sì lè fi ránṣẹ́ fún ó sì dáa ju kọ́ wa kó owó sí insurance company àwọn tí ọ̀gbọ́n tó ọ pẹ̀lú táyìn lọ́rùn àti sùn wọ́n wá náwó rẹ̀ wọ́n fi owó rẹ̀ jẹ Mr Big akíndanidani ìwà ń kówó fún akíndìndìrín wọ́n wá ní ọ̀làjú nu this is civilization àwọn àǹfààní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ jẹ̀má mọ́tò rẹ̀ ọ̀wá bàjẹ́ ṣé ẹ mọ̀ pé ó àjọ rẹ̀ tọ́ ìdásọ́dọ̀ wọn kí ló yẹ kí wọ́n ṣe ọ̀yọ́ kákó fún ọ ní ìgbọ́tọ̀ mr alágbájá ẹ̀rẹ́jú o owó tẹ ẹ̀dá tẹ́fẹ́ fi tó mọ́tò yìí ṣe nígbà tí òwò àbàjẹ́ mọ́ yẹ wá gba owó yín ọkàn gbà láti ní pípọn ọdún ní ti kánṣu ẹ tún bẹ̀rẹ̀ mí lọ́dún mi àwọn ti kanlẹ̀ owó tí tiẹ̀ tọ́ làágùn ọ̀ọ́mọye ọ̀kadà tó gùn kó tó ra mọ́tò ọ̀ọ́mọye wàhálà tó ṣe ní òjò àti ní òrùn kó tó da fún ọ ẹnìkan wá ná one twenty thousand rẹ̀ yín fi mutí ọwọ́ lòun ìsọ mọ́tò òun ìsọ ọ̀lẹ́ insurance tẹ́tẹ́ wọ́n ń pè jàmá islamic insurance òun náà ni pé àwọn olówó yẹn ẹ gbowó jọ láàrin ìlú ẹ sì ní company ẹ wàá gba bíi one trillion síbẹ̀ àbí five hundred five hundred million ẹ gbà síbẹ̀ ẹ wà á máa lọ ojú títí express ọ̀nà àbàdàn ẹ la àwọn tá à ń ṣiṣẹ́ fún yín tí wọ́n máa lọ tó bá ti rẹ́ nìkan tìmọ́tò rẹ̀ ṣe kínní tìmọ́tò rẹ̀ tó ti wó káàbọ̀ wọ́n wá pè é pé ẹ má sọkún mọ́ a yẹn sọ mọ́tò yín yìí ṣe àbúrò lówó lọ́dọ̀ wọn àbúrò lówó lọ́dọ̀ wọn sàárà ni wọ́n ń pè bẹ́ẹ̀ sàárà insurance ẹ̀gbọ́n jẹ́ máa sàárà sọdakọtù járíà sàárà gidi wọ́n wàá mú lọ kọ́ńpìnì wọn wọ́n wàá pe àwọn mẹkáníìkì wọ́n sanwó fún wọn bá tó mọ́tò ẹ̀ sí ọ̀nà náà jẹ̀mọ́ àmọ́ sogún dogoji kẹ́nìkan dá kẹ́nìkan kó <laughs> fẹ́ẹ́ rí ẹni tí mọ́tò rẹ̀ ọ̀bàjẹ́ oyè inú rẹ̀ ò dùn ó kò sì rówó gbà inú rẹ̀ ò dùn wọ́n gbà ní o ọwọ́ bá a ní torí òun náà fẹ́ gba ẹnìkan wọ́n wá jọ ṣe gámbílì yẹn ọlọ́run wá ní mọ́tò rò ní ṣe kí ni mọ́tò rò ní bàjẹ́ owó rẹ̀ wá lọ. kí ni yàtọ̀ láàrin ẹni tó wà ní nídìí kíọ́sì tó gba nọ́mbà láàárọ̀ tó kò sí nǹkan kan bí tẹlifíṣàn ni wọ́n nọ́mbà ó kọ yín ọ̀jáde kí ni yàtọ̀ láàrin àdúrọ́rù mẹ́sìrì ẹ rí ìnira tó wà níbi kéèyàn máa ta tẹ́tẹ́ alákọ̀ọ́kọ́ tó lè mọ̀lá ìbàdí ọwọ́ máa ṣàbòsí fáwọn èèyàn wọ́n sì máa ṣe pèlè ọ. tó o sì rí èpè tí ẹni agbá bá ṣiṣẹ́ yóò mú yàn kọ́lá kò ní di sàrà. ẹlẹ́ẹ̀kejì fasádùn kọ́lùbì ọkàn rẹ̀ ó bàjẹ́ iṣẹ́ rí òní wù ọ́ sí mọ́ lẹ́yìn tẹ́tẹ́ yẹn olè lókùn tó máa ṣe kíni tó máa jà. ẹni tí ń ta tẹ́tẹ́ wọ́n fẹ́ jalè náà ni ọkàn gbẹgbọ̀ náà ọdọ bàbá ìjẹ̀bú ni olè gan ló jà ọfẹ mú dúkìá oníkìá máa títí ẹ wọ́n ní ẹni bára ẹni tí lè ta tẹ́tẹ́ ẹ mọ̀ pé àwọn olè tó wà ládùúgbò lẹ ń rí lọ́kọ̀ọ̀kan yẹn àní wọ́n ní ládùúgbò kan àwọn nǹkan tuntun fa tẹsùbà débẹ̀ láàárọ̀ ya Latifu ya Latifu ya Latifu ẹ fún mi nọ́mbà ya Latifu ya Latifu ya Latifu àgbà olè ló ń nà kí ló fẹ́ ṣe lọ́wọ́ rọ̀ lẹ́jàmá ọ̀fẹ́ kú dúkìá ondúkìá mara àwọn àǹfààní lẹ́yìn náà àdáwọ̀ àlùbàgọ́dọ̀ èèyàn ní máa ta tẹ́tẹ́ ọlọ́run ó sọ̀tá ẹ̀ ànábì ọ̀sọ̀ tá ẹ̀ torí pé ó ti tako tànábì ọ̀tá ànábì ni yóò jẹ yóò wá jọ́ta àwọn tí wọ́n gbà yóò wá ṣọ̀tá àwọn ẹbí ẹ̀ tí wọ́n bá gbowó lọ́wọ́ ẹ̀ òun náà máa ṣọ̀tá rẹ̀ tó bá ti yá yọkàn lè pokùnso ni yóò lè pokùnso ni àwọn tẹ́tẹ́lé ni nígbà wọn bá gbà tó bá dájọ́ dájọ́ tó dájọ́ dájọ́ ọwọ́ pálábàrà wọ́n wá ségi wọ́n wá gba gbogbo ohun tí fi ń jẹ́ èèyàn láyé wọ́n sì gbà lọ́wọ́ ẹ̀ kí máa kó pokùn sológun wọ́n ní gbogbo ẹni tó bá ní ẹni tí ń ta tẹ́tẹ́ ńlé tẹ́ bá ní okun màálù nítòsí ẹ mú pamọ́ o yọ padà sí kí ni jọba yọ padà mú tí ó fi áńgì ara rẹ̀ wọ́n lẹ́ni tí máa ń ta tẹ́tẹ́ máhàwù barakatil mal ọlọ́run yọ àlùbáríkà kó nu iṣẹ́ rẹ̀ tọ́lọ́ ọlọ́run ti lànà wàhà hàlàláwò lè a wàhà rọ̀mọ́rìbá ọlọ́run ti lànà kalẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn lẹ́yìn náà kẹsàn-án àlùbátà ọ̀la wọ́n ní tí ẹ bá ti gba àwọn ọ̀dọ́ àbáwọn bàbá bàbá láàyè tí wọ́n bá ti ń ta tẹ́tẹ́ ní súrìtì yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa tọ́jú property yín dáadáa nítorí pé wọn ò ní lè ṣiṣẹ́ mi má yàtọ̀ sí tí wọ́n ń ṣe yẹn. èèyàn tó ta tẹ́tẹ́ one million tó sì wáá pa ten million èyí ń pọ̀ ó ta tẹ́tẹ́ fifty thousand ó fi gba five hundred ẹ wá ní kọ́ ọmọ wá ṣiṣẹ́ thirty thousand lóṣù. ẹ ọmọ ìyá wípé òun thirty thousand lóṣù tóun ta tẹ́tẹ́ ìjọ kan tóun gba five hundred wọ́n lẹ́ni bá ní ta tẹ́tẹ́ kò ṣiṣẹ́ kan tẹ́ fi sí tí ọ̀fẹ́ ṣe máa láyé tí ọba sì ti níṣẹ́ kí náà padà dà yóò di adigunjalè ni torí yóò náwó ó ti gba fúláàtì tipa rẹ̀ ọ̀ka ó sì ti ra mọ́tò tipa rẹ̀ ọ̀ka ó sì ti fẹ́yàwó tó jù lọ owó yìí náà ló fi ṣìyànjú ẹ̀ kọ̀ wá sówó má wọ́n ní yóò máa lè digunjalè ni ẹni tọ́mọ ẹ bá kọ́mọ̀ pé bọ́ bá padà yá yọ padà rọmọ yẹn nínú pépà ọkọ rẹ ti ń ta tẹ́tẹ́ yẹn jẹ̀má yọ padà dadigunjalè wọ́n ní èyí wá kéré nínú ọlọ́run fi àárẹ̀ sínú ẹ̀mí rẹ̀ àtàrà rẹ̀ kò ní lálàáfíà láyé ẹ̀ ọlọ́run ní wọ́n tábà tábà láwà lè wàláhì wọ́n tọ́jọ́ pé kò sí ìrànwọ́ títò mórí tó bá ti lò mọ́ mọ́ ọlọ́run sì fèrè jàn kò ní sí àkọọ́lẹ̀ pé mu tírí láyé rẹ̀ nínú fáìlì ẹ̀ àmọ́ ó ṣòro ṣe ọtí ṣòro fi tẹ́tẹ́ ṣòro fi ṣìnà sọ̀rọ̀ fílẹ̀ amọ́lọ́n promise pé illa man taba wa amana bọ́ ọba túbà òun ó sì pa gbogbo tẹ̀yìn rẹ kò ní reflect nínú fáìlì ẹ̀ mọ́ nínú àkáǹtì ẹ̀ ọlọ́run wọlé agbára rẹ̀ yọ wọlé àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣà fún tawba subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Kọmọrùdín Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.